bọ́jọ́ orí rẹ ti ṣe rí ìṣèlú fẹ́ lù lálùpà ẹ sì ní lù ní ìlú ìkórira ẹ máa lù nílùú pé ẹ ń bá wí kó lè padà sí ipò ṣíṣe dáadáa ni ẹ̀yin bẹ́ẹ̀ ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́ tó àbẹ́kọ̀wé bẹ́ẹ̀ kó ti mọ yín la bẹ́ẹ̀ bá ti na ọmọ ẹ̀ tí mà pé ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ sì máa na ọmọ tó bá wojú olùkọ́ tí ń na ọmọ ẹ̀rí tó fájúró ẹ̀rí tó fàtẹ́mánú irú rẹ̀ lẹ́kọ́ na ọmọ torí pé nǹkan míì ti kùn nítorí bá ti kun ẹ̀mí ọmọ lè bọ́ gbọ́wọ́ rẹ̀ kọ́dà tí nǹkan kan ọba kun tó bá nà tó bá kó àpè ọlọ́pàá torí délé ọ̀rẹ́ ká ní ìfura kọ́pọ̀ kò yẹ kọjá pé gbogbo ẹ̀kọ́ tábà ti wá kọ́ ọmọ láyé ọmọ òṣèkọ́ àfi pẹ̀lú olólù á ti jẹ́ orí á ti jẹ́ kọ́ hàn pé pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí tábà fọwọ́ ba ọmọ yìí kò ní kò ní jẹ́ni tọ́já ìgbà náà á fọwọ́ ba níwọ̀n bá pẹ̀lú nǹkan tó ṣe òbí wa ṣe pé gbà gbò gbà gbò tí wọ́n máa sá lé ẹ̀kọ́ tí mo máa pàdé olùkọ́ tí ọmọ sí tán tí mo máa lọ dènà dolùkọ́ òkè ṣerú ẹlẹ́yìn rárá rárá ẹni tẹ́ lù tẹ́ gbọ́wọ́ sókè pẹ́ fẹ́ lù tẹ́ gbọ́wọ́ sókè pẹ́ fẹ́ lù tó bá ṣubú bẹ́ẹ̀ wọ́n lè pẹ́yìn lẹ́pá bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ torí pé ẹgbẹ́ tẹ́ gbé sókè ti dẹ́rùbà ẹ kó láyà jẹ́ lọ́ba ṣubú lọ́ba kú ìyẹ́ bọ̀ torí ìdẹ́lẹ̀ kákìí sára kákìí sára ọ̀pọ̀lọpọ̀ mọ̀álìn pàápàá jùlọ wọ́n ti fi ìkórìíra tó sáwọn ọmọ lọ́kàn gbogbo àwọn àgbàlagbà náà tẹ̀ ń rí lákọlábo lónìí ẹ bá bí wọn pé kún lóde tẹ̀ kọ́ kí ó yanjú wọn màálìmù ni àwọn màálìmù wa lúlù yìí lúlù yìí pọ̀ náà lẹ̀ ń gbọ́ wọn lúlù yìí pọ̀ ṣe mọ̀ pé lúlù wọn ti kọ́yìn bẹ́ẹ̀ bá jẹgbẹ́ ẹ̀ bá ti mọ tó àwọn àgbọ́yé burúkú rádaràda tí wọ́n fi ń kó ìkórìíra tó sáwọn ọmọ lọ́kàn bẹ́ẹ̀ náà ni kò máa ṣiṣẹ́ school kó á jẹ́ pé báyà wọ́n kọ́ ọmọ ní Arabic àbá wọ́n á sọ pé ìwọ ni olùgbọ́mọwé ní gbogbo iléèwé wọ́n la fọ ọ̀rẹ́ wọn lé ọlọ́ mọ́gbà oyèkóyè nù nítorí pé àwọn ọmọ tàtàrà oyèkóyè tí wọ́n fún ọ wọ́n kórìíra ẹ̀kọ́ tó nǹkan wọ́n wàá di pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn ìjẹ́bù sí jẹ́. zero eight zero two four four eight four four four one láàárọ̀. Wàlékún sára alhamdulillah ó ti ma títí òfin tó lọ ẹlẹ́dàá tó ṣe nípa pé àwọn obìnrin tó bá ń ṣe nǹkan oṣù wọn gbọ́dọ̀ ṣe sọ́lẹ̀ wọn gbọ́dọ̀ ṣe ṣíyà wọn gbọ́dọ̀ ṣe pàwọ́ wọn gbọ́dọ̀ gbá alukur'an àwọn kan wọn gbọ́dọ̀ súnmọ́ wọn wọn gbọ́dọ̀ pé alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ìṣe pẹ̀lú obìnrin tó ń ṣe nǹkan oṣù gan-an pẹ́jọ ń lára wọn ẹnì kó látàrí tó jẹ́ ń jáde lára wọn iná láti fi máa ka ìjà nígbà tó bá kọ̀ wọ́n lẹ̀ léyìí ọ̀pàtàkì púpọ̀ ká mọ̀ pé ẹ̀jẹ̀ ní jáde lára wọn gbà. táwọn obìnrin kan bá wà láyé tó ṣe pé àwọn wọn rí kẹ́jọ jáde lójú ara wọn àmọ́ kàkà bẹ́ẹ̀ ńṣe ni ẹyinjú wọn pọ̀n àbí pé ìkánná wọn kọ́ pọ́n lásìkò ìgbà tó yẹ kí wọ́n sì sùn. gbogbo àwọn ìdájọ́ tá a wí wọ̀nyẹn àtàwọn èyí tó gbọ́ tó ní í ṣe pẹ̀lú ẹni tó bá ń ṣe nǹkan oṣù kò lè ta bá wọn nítorí pé ẹ̀jẹ̀ ò jáde lára wọn ṣùgbọ́n a mọ̀ pé irú wọn náà bá ń lóyún báwọn náà ṣe ń bímọ kò sí tàbí ṣùgbọ́n ìpè wọn á ní ìdájọ́ pé nǹkan oṣù jáde lára wọn eléyìí tí kò sọ di èèwọ̀ fún wọn irú tí máa jẹ́ èèwọ̀ fáwọn tí máa ń ṣe nǹkan oṣù tòun àti ń ṣe nǹkan oṣù ń tọ́ sọ gbogbo nǹkan yẹn di èèwọ̀ fáwọn ẹ̀jẹ̀ tí ń jáde ẹ̀jẹ̀ òsì jáde lára àwọn ilé náà. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. naam. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ yẹn àti ibi tí a ti ń pè ọ́. àti ìsmail ló láti bọ̀. láti ọlẹ́ ọlẹ́ ọlẹ́ ọlẹ́ jẹ́ ẹ̀bùn. ọlẹ́rù. naam.

àwọn ọ̀fẹ́ lọ́kọ àmọ́ òṣìṣẹ́ lọ́mọ kò sì fẹ́ rọ́kùnrin rárá láyé rẹ̀ torí ẹ̀ a sọ pé tó bá pọ́ fẹ́ lọ́mọ náà tó lọ́ọ́ ṣèrégbè tó lọ́ọ́ ṣàgbèrè àsopọ̀ dára ni òfin ọwọ́ òkò fàyè lẹ́fẹ̀ẹ́nikẹ́ni láti ṣe zina nítorí ìdí yòówù obìnrin eléyìí ó fẹ́ lọ́mọ kò sì fẹ́ rọ́kùnrin kò fẹ́ lọ́kọ ìgbà tí ó wá wò pé ó ti yẹ kó ná lọ́mọ láyé wọ́n lọ ra àtọ̀ ọkùnrin nígbà wọ́n ti ń ta ìgbà tí ìṣèlú òyìnbó àfi tó wá pé wọ́n ti kóró eléyìí náà dáwùjọ wà o nítorí pé àmọ́ kó ti pẹ́ tó ti wà nílùú òyìnbó àti Amẹ́ríkà wípé wọ́n ní àtọ̀ ẹ̀jẹ̀ tí wọ́n máa ra àtọ̀ níbẹ̀ a sì tún ti ṣàlàyé nípa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ti ṣẹlẹ̀ lórí irú eléyìí rí tí sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwọn nípa kóbìnrin kan wà kò fẹ́ ọkùnrin kò fẹ́ lọ́kùnrin dípò pé ọkùnrin náà wà á balò tí èlóyún ó sì ṣàbímọ lọ́lọ́ tí báńkì kan ti ń tàtọ̀ yóò sọ pé àtọ̀ tó ń fẹ́ o ò ní kèèyàn tí ó ní agbára tó sì sanra tó sì kó fín àgbà so àtọyún àwọn wàá kà fún ní báńkì àtọ̀ wọ́n á gbé lọ sí hospital àwọn bá dàpọ̀ mẹ́yìn rẹ̀ nígbà tó bá tógbà kan lábẹ́ iṣẹ́ ìmọ̀ physics wọ́n padà wá gbé e sí nínú. nígbà ìbá wa bímọ tọmọ wa di pé wọ́n ń wojú rẹ̀ ó wà lọ́mọ ọdún kìíní ọmọ ọdún kejì ọmọ ọdún kẹta ọdún kẹrin títí lọ síbi ọdún mẹ́wàá àpẹẹrẹ àti àmì tó fi hàn pé ọmọ eléyìí náà fi àgbà ọmọ eléyìí náà ó tóbi ọmọ eléyìí náà yóò jẹni tó ṣe pọ́ káràbàtà lára irú ìtọ́tọrọ àtọ̀ orú ọkùnrin bẹ́ẹ̀ ó wá hàn pé ọmọ awẹ́lẹ́ńjẹ́ leléyìí o awẹ́lẹ́ńjẹ́ ṣubúlù àwọ̀ àwọ̀ ọ̀fọ́ eléyìí kò ní jọ̀bọ̀jọ̀bọ̀ kan lápá ọmọ ọmọ tínrín ni yọba lọ pé ilé àtọ̀ báńkì àtọ̀ yóò pè wọ́n lẹ́jọ́ àtọ̀ orú ló ń tọrọ èwo lẹ ìgbà míì ó lè tọrọ pé àtọ̀ òyìnbó ló fẹ́ káwọn fún látọ̀ dúdú kó tún di wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tá a mọ̀ bírò bá ti dá àwùjọ wa náà lọ́hùn kò tọ́ níbí náà kò ní ẹ ti ta nǹkan kan nínú arọ mi èèyàn pé kí n ẹ fẹ́ sọ mi ìyá rẹ tó bí wọ ọkọ tó fi bí ọ bàbá rẹ tó bí ọ ìyàwó fi bí ọ àwọn àtọ̀ lóbìnrin wọn ò sì bá wọn dà pọ̀ mọ́ta àwọn kọ́dọ̀ táwa lọ fẹ́ fi jẹjọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ látàrí kàkùkà àwọn àwé rádaràda tí wọ́n máa kà tí àwọn nọ́vẹ́lì ránù tí wọ́n máa kà wọ́n á lè tàtàrà rẹ̀ jẹ́ni tó sọ àbá alábàádì tiẹ̀ àwọn àbá àbáàdì jẹ́ pé àwọn aláìlérò táwọn ń dá fúnra wọn nínú àwọn ẹni tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwé wọ́n wàá sọ di tiẹ̀ wọn náà máa wò pé láyé tòun náà fẹ́ lọ́kọ̀ òun náà fẹ́ wà pẹ̀lú ọkùnrin kankan gbogbo tí wọ́n sì máa ní látara ọkùnrin lòun náà fẹ́ ni táyé bá wá wà báwọn ní aláǹfààní pé ọkùnrin gbẹ obìnrin gbẹ gánà rí tí wọ́n nìkan bá ti dá sẹ́mi báwo ni sẹ́mi ò ṣe dùn tó kò lè dùn rárá kò lè dùn rárá ẹ̀rí pé tí ọkùnrin àti obìnrin bá wà tí wọ́n jọ jọ́pọ̀ àtìyàwó ara wọn lóòótọ́ wọ́n máa ṣẹ̀ síra wọn wọ́n máa jà síra wọn wọ́n máa tàùn síra wọn oore ni oore ni yàtọ̀ sí kọkùnrin ọmọ dájú yàtọ̀ sí kófìyàn máa dá wà aburú ńlá ni o aburú ńlá ni torí rẹ̀ lọ́lé ọkọ ìwọ náà fẹ́yàwó eléyìí ní kókó náà. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Naam. Ètò àlórí ètò. Zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. àwọn nọ́mbà yẹn ni a máa pè sí láti béèrè ìbéèrè wa zero eight zero two four four eight one four four one náà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ẹ̀ka ìdúgbò. Ọ̀gá ìgbìyànjú kan fáwọn mi láǹfààní láti Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Nà inú bẹ̀rẹ̀ tó wọ́n bí. Onípa wa ni ẹni tó fẹ́ fẹ́ kìtàbíyà bó ni áfíríkù tí ó ṣe tí ó ṣe lálàáfíà nígbà tó jọ pé bàbá àti àwọn tó jẹ́ bí wọ̀lú yìí kò sí yí mùsùlùmí nínú wọn báwo ni ó ṣe ṣe tó fi lálàáfíà. Ẹni tó fẹ́ fẹ́ nà sọ̀rọ̀. Uh-huh. Pé báwo ni yóò ṣe fẹ́ sákìdù yẹn tí ó ṣe lálàáfíà nígbà tó ṣe pé bàbá àti ta ni. àwọn bàbá àti àwọn tó lè gbóǹkò bàbá fún kò sí mùsùlùmí kankan lọ. àgbà alẹ́ fẹ́ ti ṣe síbí wọn náà rí ní nọ́ọ̀sọ̀rọ̀ ní àkókò lọ́sọ̀ọ́. bàbá rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kò ní ti lọ́kọ ibi náà láti ṣàlàyé síwájú. àwọn ẹni tó bá jọ ń ṣẹ̀sìn rẹ̀ ní òfin lọ́kọ bí bàbá ọmọbìnrin yẹn tó bá kó ẹ̀sìn nọ̀sọ̀rọ̀ ní ọ̀fọ̀mọ rẹ̀ lọ́kọ torí pé wọn náà ti roko lóko ogún kó tó gún pàṣẹ. tó àwọn ní òfin lọ́kọ bí wọ́n sì ṣe máa fọ́ máa lọ́kọ nínú ẹ̀sìn wọn náà ó fi lọ́kọ fún un. zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatu ẹ̀pàrẹ́ dùn yín o. naam orúkọ yín àti ìdásí ń orúkọ yín àti ìdásí ń pè. abdulaziz

àwọn kan wá ní ọ̀rá ìsìláàmù pé ó yẹ kó ṣe aláàfù arúgbà tó di ìgbè ìsìnká ẹ̀. àwa ní ìgbà tí gbogbo èèyàn ẹ̀ tẹ̀lé òun lẹ́rẹ̀ kẹta ẹ̀ ń ṣe tìbára láti bára là lórí ìdílé tó wọ́n fi ṣàláàfù arúgbó náà tó wá fẹ́ tí wọ́n bá a kàlálẹ̀ sí. alhamdulilayi nǹkan tí ìmáàmù yẹn ṣe ló ṣe déédéé àwọn ẹni tí ń takò wọn dán kankan mọ́ ìmáàmù nígbà tó bá ti ṣe àlékún nínú sọ́dá látàrí ìgbàgbọ́ tí ń bá ń padà lọ ṣàtúnṣe kò gbọdọ̀ ṣe aláwọ̀ àpá kàmá. eléyìí tẹ́ wí yẹn ṣé bóun pàgbé forí kanlẹ̀ lẹ́ẹ̀kẹta ni ká pé ìmáàmù dìde ètò parí àṣùbà rákà méjì ó wá dìde lọ sí ẹlẹ́ẹ̀kẹta lérò pé ẹlẹ́ẹ̀kejì èyí ṣe subhanallah subhanallah tí ìmáàmù ọba padà sórí ìjókòó kò gbọdọ̀ ṣe aláwọ̀ kankan yọkàn jókòó ni tó bá pẹ́ ti ṣàṣìṣe ṣàfikún nínú sọ̀lá jàmá wa pàkíyèsí yẹn wá padà. eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. wàlẹ́kùn sálàmù àṣùntúlọ̀ àbàtà tó báyà ti ta súnpẹ̀ o. sọ́nà ọ̀la òní na kọ́nà sí òní ọ̀nà rí fún òní dínà máyà máa ń yàn pé èèyàn kan ni kan ó ń bẹ nínú gbogbo wọn asán lásán gbọ́ ilé ìtàgé tàbí ti sọ̀rọ̀ bá àṣìlá tó fi wọn kó ìṣẹ́bọ sí fura kí àwọn kan tẹ ilé kan tẹ tàbí nǹkan àgùn kan eléyìí tá ń lò ó dàbí ìgbà tó ṣe pé gbígbẹ yín pẹ̀lú nǹkan ó ń ṣe sábàbí aburú ó mú kí nǹkan má lọ déédéé fún un kò sí nǹkan tó burú kẹ́ ẹ wọ́nà láti bọ́ lọ́wọ́ ìkíní kejì kẹta láì rojọ́ hmm. láì rojọ́ ẹ kọ́yàwó ẹ sì lẹ́nlẹ̀ ẹ ta nǹkan àgùn lọ́ba tán ìyàwó tẹ̀yìn kọ̀ ọ̀pá dandan tó tẹ́lómi bá fẹ́ kó wọn máa ríro àmì burúkú. ilé sẹ́yìn sí ilẹ̀ ń pẹ́ yẹ ta ni pẹ́ yẹ sì gbé lẹ̀ nígbà tí èso lé yín kò túmọ̀ sí pé tẹ́lómi bá ń gbé bẹ̀ àbí tẹ́lómi bá rà àbúrò náà ni wọ́n máa rí nǹkan ọ̀gùn sẹ́yìn sí ilẹ̀ tẹ́ pàtì nítorí ń tẹ́ ṣàkíyèsí kò sí pé tẹ́lómi náà bá ti gba orí ibú ní òfìsè wọ́n ní èrò pàbùrú ń ṣe mí táwọn èèyàn máa ń rò ọ̀rọ̀ máa ń kà mẹ́ta èmi kà ń ṣe sábàbí táburú fi ń ṣe mí ọ̀rọ̀ máa ń kà mẹ́ta ìyàwó ilé àti nǹkan ààbò àwọn olùmọ̀ràn sọ pé tíyẹn bá fura rírú nǹkan bẹ́ẹ̀ nǹkan tó kàn sí ni pé yọ bọ́ lọ́wọ́ wọn kò sì ní rojọ́ ẹ rí i pé ẹ̀yin tí ń rojọ́ ọmọ yín tí nǹkan ṣẹlẹ̀ sí náà tí ń rojọ́ ìró eléyìí yóò balẹ̀ fún ẹni tó bá gbọ́ ìsìláàmù yìí kò ní rojọ́ wọ́n kàrí kọ́kọ́ ìyàwó ní kí ló dé àgbà tó ló wá pé àfẹ́ra wa dà náà láfẹ́ra wa dà ilé ńkọ́ ìgbé bẹ̀ mọ́ nǹkan ọ̀gùn kọ́ láti wo mo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. zero two four four eight one four four one. a nílò jù báyìí lọ lórí ètò wa, ètò ìmọ̀ náà sọ̀rọ̀ àtúnpàdé ní ọjọ́ mẹ́jọ. ibi tá a ti máa pàdé àwọn olùmọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó wá ṣe dáadáa fún wa ní ilé ayé àti inú sàárè àti gbangba ìjọ gbẹdẹ òkè àmà gbogbo tí àwọn náà ń gbọ́ Allah kó jẹ́ kí wọ́n ṣe wá.